matthew orí kẹtàlá. ní ọjọ́ kan náà jésù jáde kúrò nílé ó lọ jókòó létí òkun ọ̀pọ̀ ènìyàn péjọ sọ́dọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ tí ó fi wọ inú ọkọ̀ ojú omi kan ó jókòó níbẹ̀ àwọn ènìyàn bá dúró ní etí òkun ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún wọn pẹ̀lú òwe ó ní. ní ọjọ́ kan afúrúgbìn kan jáde lọ láti fúrúgbìn bí ó ti ń fúrúgbìn àwọn irúgbìn kan bọ́ sẹ́bàá ọ̀nà àwọn ẹyẹ bá wá àṣà jẹ àwọn irúgbìn mìíràn bọ́ sórí ilẹ̀ olókùúta tí kò ní èrùpẹ̀ púpọ̀ lọ́gán ó yọ sókè nítorí kò ní èrùpẹ̀ tí ó jinlẹ̀ ṣùgbọ́n nígbà tí oòrùn mú ó jó o pa nítorí kò ní gbòǹgbò tí ó jinlẹ̀ ó bá rọ àwọn irúgbìn mìíràn bọ́ sáàrin igi ẹlẹ́gùn-ún nígbà tí wọ́n yọ ẹ̀gún fún wọn pa ṣùgbọ́n àwọn irúgbìn mìíràn bọ́ sórí ilẹ̀ rere wọ́n sì ń so èso àwọn mìíràn ń so ọgọọgọ́rùn-ún àwọn mìíràn ọgọọgọ́ta àwọn mìíràn ọgbọọgbọ̀n ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé. kí ló dé tí o fi ń fi òwe bá àwọn ènìyàn sọ̀rọ̀. ó bá dá wọn lóhùn pé. ẹ̀yin ni a fi àṣírí ìmọ̀ ìjọba ọ̀run hàn a kò fi wọn àwọn yòókù wọ̀nyí nítorí ẹni tí ó bá ní nǹkan òun ni a ó tún fún sí i kí ó lè ní ànító àti àníṣẹ́kù ẹni tí kò bá sì ní a ó gba ìwọ̀nba díẹ̀ tí ó ní lọ́wọ́ rẹ̀ ìdí tí mo fi ń fi òwe bá wọn sọ̀rọ̀ nìyí nítorí wọ́n lajú sílẹ̀ ni ṣùgbọ́n wọn kò ríran wọ́n ní etí ṣùgbọ́n wọn kò gbọ́ràn bẹ́ẹ̀ ni òye kò yé wọn báyìí ni àsọtẹ́lẹ̀ àìsáyà ṣe ṣẹ sí wọn lára nígbà tí ó sọ pé ní ti gbígbọ́ ẹ ó gbọ́ ṣùgbọ́n kò ní í yé yín ní ti pé kí ẹ ríran ẹ ó wò títí ṣùgbọ́n ẹ kò ní í rí nǹkan kan ọkàn àwọn ènìyàn yìí ti le etí wọn ti di wọ́n sì ti di ojú wọn kí wọ́n má bàa fi ojú wọn ríran kí wọ́n má bàa fi etí wọn gbọ́ràn kí wọ́n má bàa mòye kí wọ́n má bàa yí padà kí n wá gbà wọ́n là ṣùgbọ́n ẹ̀yin ṣe oríire tí ojú yín ríran tí etí yín sì gbọ́ràn nítorí mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ọ̀pọ̀ àwọn wòlíì àti àwọn olódodo dàníyàn láti rí àwọn nǹkan tí ẹ̀ ń rí ṣùgbọ́n wọn kò rí wọn wọ́n fẹ́ gbọ́ àwọn ohun tí ẹ̀ ń gbọ́ ṣùgbọ́n wọn kò gbọ́ ẹ gbọ́ ìtumọ̀ òwe afúrúgbìn ẹni tí ó bá gbọ́ ọ̀rọ̀ ìjọba ọ̀run tí nǹkan tí ó gbọ́ kò yé tí èṣù wá tí ó mú ohun tí a gbìn sọ́kàn rẹ̀ lọ òun ni irúgbìn ti ẹ̀bá ọ̀nà irúgbìn ti orí ilẹ̀ olókùúta ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí ó fi tayọ̀tayọ̀ gbà á lẹ́sẹ̀kẹsẹ̀ ṣùgbọ́n nítorí kò ní gbòǹgbò nínú ara rẹ̀ ọ̀rọ̀ náà yóò wà fún ìgbà díẹ̀ nígbà tí inúnibíni tàbí ìṣòro bá dé nítorí ọ̀rọ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ á kùnà ti àárín igi ẹlẹ́gùn ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí àníyàn ayé yìí àti ìtànjẹ ọrọ̀ fún ọ̀rọ̀ náà pa tí kò fi so èso ṣùgbọ́n èyí tí a fún sórí ilẹ̀ rere ni ẹni tí ó gbọ́ ọ̀rọ̀ náà tí ọ̀rọ̀ náà yé tí ó wá ń so èso nígbà mìíràn ọgọ́rùn-ún nígbà mìíràn ọgọ́ta nígbà mìíràn ọgbọ̀n. ó tún pa òwe mìíràn fún wọn ó ní. bí ìjọba ọ̀run ti rí nìyí ó dàbí ọkùnrin kan tí ó gbin irúgbìn rere sí oko rẹ̀ nígbà tí àwọn ènìyàn sùn ọ̀tá rẹ̀ wá ó gbin èpò sáàrin ọkà ó bá lọ nígbà tí ọkà dàgbà tí ó yọmọ èpò náà dàgbà àwọn ẹrú baálé náà bá wá sọ́dọ̀ rẹ̀ wọ́n bi í pé alàgbà ṣe bí irúgbìn rere ni ó gbìn sí oko èpò ti ṣe débẹ̀ ó dá wọn lóhùn pé ọ̀tá ni ó ṣe èyí àwọn ẹrú rẹ̀ ní ṣé kí a lọ tú wọn dànù ó bá dá wọn lóhùn pé rárá o bí ẹ bá wí pé ẹ ń tu èpò ẹ ó tu ọkà náà ẹ jẹ́ kí àwọn méjèèjì jọ dàgbà pọ̀ títí di ìgbà ìkórè ní àkókò ìkórè n ó sọ fún àwọn olùkórè pé ẹ kọ́ kó èpò jọ kí ẹ dì wọ́n nítìí nítìí kí ẹ dáná sun wọ́n kí ẹ wá kó ọkà jọ sínú abà mi. ó tún pa òwe mìíràn fún wọn ó ní. báyìí ni ìjọba ọ̀run rí ó dàbí wóró mustadi tí ẹnìkan gbìn sínú oko rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ pé òun ni ó kéré jùlọ nínú gbogbo irúgbìn síbẹ̀ nígbà tí ó bá dàgbà a tóbi ju gbogbo ewébẹ̀ lọ a di igi tí àwọn ẹyẹ ojú ọ̀run ó wá ṣe ìtẹ́ wọn lára ẹ̀ka rẹ̀. ó tún pa òwe mìíràn fún wọn ó ní. ìjọba ọ̀run dàbí ìwúkàrà tí obìnrin kan mú tí ó pò mọ́ òṣùwọ̀n ìyẹ̀fun ńláńlá mẹ́ta títí gbogbo rẹ̀ fi wú sókè. So jésù sọ gbogbo nǹkan wọ̀nyí fún àwọn ènìyàn ní òwe kò sọ ohunkóhun fún wọn láì lo òwe kí ọ̀rọ̀ tí wòlíì ti sọ lè ṣẹ nígbà tí ó sọ pé. bí òwe bí òwe ni ọ̀rọ̀ mi yóò jẹ́ n ó sọ àwọn tí ó ti wà ní àṣírí láti ìpilẹ̀ṣẹ̀ ayé. nígbà tí jésù kúrò lọ́dọ̀ àwọn ènìyàn ó lọ sínú ilé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ wọ́n sọ pé. ṣe àlàyé òwe èpo inú oko fún wa. ó dá wọn lóhùn pé ẹni tí ó fúrúgbìn rere ni ọmọ ènìyàn ayé ni oko tí ó fúrúgbìn sí irúgbìn rere ni àwọn ọmọ ìjọba ọ̀run èpò ni àwọn ọmọ èṣù ọ̀tá tí ó fọ́n èpò ni èṣù ìkórè ni ìgbẹ̀yìn ayé àwọn áńgẹ́lì ni olùkórè nítorí náà bí wọ́n ti kó èpò jọ tí wọ́n ń sun nínú iná bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbẹ̀yìn ayé ọmọ ènìyàn yóò rán àwọn áńgẹ́lì rẹ̀ wọn yóò kó gbogbo àwọn amúniṣìnà àti àwọn arúfin kúrò nínú ìjọba rẹ̀ wọn yóò sọ wọn sínú iná ìléru níbẹ̀ ni ẹkún àti ìpayín keke yóò wà àwọn olódodo yóò máa ràn bí oòrùn nínú ìjọba bàbá wọn ẹni tí ó bá ní etí láti fi gbọ́ràn kí ó gbọ́ báyìí ni ìjọba ọ̀run rí ó dàbí ìṣúra iyebíye kan tí wọ́n fi pamọ́ nínú ilẹ̀ nígbà tí ẹnìkan rí i ó bò ó mọ́lẹ̀ ó lọ tayọ̀tayọ̀ ó ta ohun gbogbo tí ó ní ó bá ra ilẹ̀ náà báyìí tún ni ìjọba ọ̀run rí ó dàbí ọkùnrin oníṣòwò kan tí ó ń wá ìlẹ̀kẹ̀ olówó iyebíye kan nígbà tí ó rí ọ̀kan tí ó dára púpọ̀ ó lọ ta ohun gbogbo tí ó ní ó bá rà á báyìí tún ni ìjọba ọ̀run rí ó dàbí àwọn tí a dà sínú òkun tí ó kó oríṣiríṣi ẹja nígbà tí ó kún wọ́n fà á lọ sí èbúté wọ́n jókòó wọ́n sa àwọn ẹja tí ó dára jọ sínú garawa wọ́n sì da àwọn tí kò wúlò nù bẹ́ẹ̀ ni yóò rí ní ìgbẹ̀yìn ayé àwọn áńgẹ́lì yóò wá wọn ó yanjú àwọn ènìyàn burúkú kúrò láàrin àwọn olódodo wọn yóò jù wọn sínú iná ìléru níbẹ̀ ni ẹkún àti ìpayín keke yóò wà. jésù bi wọ́n pé. ṣé gbogbo ọ̀rọ̀ wọ̀nyí yé yín. wọ́n dá a lóhùn pé. bẹ́ẹ̀ ni. ó wáá sọ fún wọn pé nítorí èyí ni amòfin tí ó bá ti kọ́ nípa ìjọba ọ̀run ṣe dàbí baálé ilé kan tí ó mú nǹkan titun àti nǹkan àtijọ́ jáde láti inú àpò ìṣúra rẹ̀. lẹ́yìn tí jésù ti parí gbogbo àwọn òwe wọ̀nyí ó kúrò níbẹ̀ nígbà tí ó dé ìlú bàbá rẹ̀ ó ń kọ́ àwọn ènìyàn nínú ilé ìpàdé wọn lọ́nà tí ó yà wọ́n lẹ́nu wọ́n ń sọ pé. níbo ni eléyìí ti ní irú ọgbọ́n yìí níbo ni ó ti rí agbára láti ṣiṣẹ́ ìyanu báyìí. àbí ọmọ gbẹ́nàgbẹ́nà yẹn kọ́ ni tí orúkọ ìyá rẹ̀ ń jẹ́ Maria tí àwọn arákùnrin rẹ̀ ń jẹ́ Jákọ́bù àti Jósẹ́fù àti Símónì àti Júdásì gbogbo àwọn arábìnrin rẹ̀ kọ́ ni wọ́n wà lọ́dọ̀ wa níhìn níbo ni ó wá ti rí gbogbo nǹkan wọ̀nyí. wọ́n sì kọ̀ ọ́ ṣùgbọ́n Jésù sọ fún wọn pé. Pe kò sí wòlíì tí kò níyì àfi ní ìlú bàbá rẹ̀ àti ní ilé rẹ̀. kò lè ṣe iṣẹ́ ìyanu púpọ̀ níbẹ̀ nítorí wọn kò ní ìgbàgbọ́